inú mi dùn gan-an láti sọ fún yín nípa ilé ẹ̀kọ́ tá à ń pè ní SOAS ilé ẹ̀kọ́ tá à ń pè ní SOAS yìí ó ń jẹ́ School of Oriental and African Studies ó jẹ́ ilé ẹ̀kọ́ àgbà tó jẹ́ pé gbogbo èdè gbogbo ẹ̀wọ̀n ẹ̀kọ́ gbogbo téèyàn lè mọ̀ téèyàn fi lè jẹ́ ẹni ọ̀wọ̀ ó jẹun tá à ń kọ́ ní bíbáyìí ó jẹ́ iléèwé tó yẹ pé mo lè sọ pé kí àwọn èèyàn ní gbogbo àgbáyé pàápàá jùlọ àwọn ènìyàn Yorùbá àwọn ẹni ọ̀wọ̀ gẹ́gẹ́ bíi tèmi náà tí mo sọ fún yín yìí mo gbádùn SOAS gan mo dẹ̀ mọ̀ pé kẹ́yìn náà bá wá síbí báyìí ẹ máa gbádùn SOAS ẹ ṣé gan